kìí í ṣe ohun gangan ni kókó kì ṣe ohun gangan kókó torí àti mọ ẹ̀há tí aṣọ ẹyọ kan òní wọ́n dà tí wọ́n gbé wọ̀ tó jẹ́ pé aṣọ yìí wọ́n á rán ètò máa orí wọn wọn ò sì ní fi ojú ibi tí wọ́n ti yọwọ́ jáde látara aṣọ ìsíta yóò sì wálẹ̀ lára wọn wíwálẹ̀ rẹ̀ náà wíwálẹ̀ aṣọ wọn kìí kanlẹ̀ o kìí kanlẹ̀ kìí kanlẹ̀ sofe náà ló máa ń jẹ́ lára wọn a sì mọ ẹ̀há lánàṣẹ̀ sí ojú bíbò nìkan sọ ojú bíbò nìkan sọ wọn ó fi ìbòrí borí wọn ó sì lo ìbòjú wọn ò ní wọ aṣọ gbàgẹ̀rẹ̀ kankan lé aṣọ tí wọ́n bá wọ̀ sára bóyá jẹ́ àǹkárá ni o bóyá jẹ́ lẹ́sì ni o bóyá jẹ́ gíní ni o ẹ̀ha lánàá sẹ̀yìn. díàfọ̀ a tún rí àwọn jẹ̀mọ́ míì náà o ta tún lè sọ pé kí ni ẹ̀ha tiwọn bíi kí ni ẹ̀ha àwọn sẹ̀bìlíìgì ok so ọ̀dàbẹ̀ ni kó kálukú ti ní ìlànà. E tí ó ń gbà rán aṣọ ìhà rẹ̀ kí ìjókòó ilé wa jẹ́ ìjókòó tí ó kó gbogbo wa sínú tí ò ní jẹ́ pé ẹ̀ha alánàṣẹ̀ nìkan sọ ọ́ láyànnànà tí ò ní jẹ́ pé ẹ̀ha bándélé sọ ọ́ láàjọ kankan níjókòó yìí màá wá tìrìtì ohun tó jẹ ọ̀nà àbáyọ lórí sóyẹ kí ẹ̀ha báńdélé ó wà sóyẹ kí ẹ̀ha lánàsì ó wà sóyẹ kí ẹ̀ha tàdọ́múnú ó wà lọ́tọ̀ sóyẹ kí ẹ̀ha tẹ̀bílíìgì ó wà lọ́tọ̀. so yẹ kí ẹ̀ha TMC kọ́ wà lọ́tọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò jẹ́ kàlámù jáàmì òun bá ìnànà yóò jẹ́ kàlámù sàwá òun bá ìnànà yóò jẹ́ ọ̀rọ̀ tó máa wà general sí gbogbo wa yóò sì jẹ́ ọ̀rọ̀ kan tó ga sí pé gbogbo wa a gbọ́dọ̀ dọ́gba nínú ẹ̀. ní àkọ́kọ́ náà kí obìnrin mùsùlùmí kó wà nípò ẹlẹ́hà ọ̀ràn yẹn ni o kì í ṣe súnà o ìdájọ́ kóbìnrin wà nípò ẹlẹ́hà lọ́gbọ́yé lónìí pé ọ̀ràn yẹn ni níwọ̀n àgbà tóbìnrin bá ti jẹ́ mùkálàfà tóbìnrin bá ti wọ ipò mùkálàfà ipò mùkálàfà ó ní obìnrin tó ti bàlágà obìnrin tá a ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn obìnrin tó já sí wípé ó ti ń ṣe menstruation tó sì pèrè ní obìnrin mùsùlùmá mùsùlùmá lóbìnrin tẹ́ bá ní kí ni ìdájọ́ ẹ̀há ẹ bá mi sọ fún pé ọ̀ràn ẹ̀yàn ni ẹni tó bá ṣe yóò gbà ládá ẹni tí ó bá ṣe yóò jẹ̀yà ẹni tó bá ṣe yóò gbà ládá ẹni tí ó ṣe yóò jẹ̀yà àyàfi tí Allah bá forí jìn ló nítorí pé kì í ṣe ṣíríkù ni àìṣe rẹ̀. kì í sì ṣe kúfúrú bà wá ní àìṣe rẹ̀ so ohun tí ń jẹ́ ẹ̀há ọ̀ranyàn ni hijabu limari'a alimuslima faridotun ala kulli mukallafa kí obìnrin mùsùlùmá kó wà nípò ẹlẹ́hàá ọ̀ranyàn ni fún gbogbo obìnrin tó bá ti tá a ti la ojúṣe ìjọsìn bọ̀ lọ́rùn ọ̀ràn yẹn ni o fárídù àìní ni ọ̀ràn yẹn ẹnì kọ̀ọ̀kan ni kìí ṣe pé tíyà bá ti ṣe ó ti gbé tọmọ tàbí tíyàwó kan bá ti ṣe ó ti gbé tíyàwó kejì rárá o. individually ní ẹ̀há tá a fẹ́ sọ yìí ló jẹ́ ọ̀ranyàn lórí every matured women every matured sister ọ wà ní ọkọ ni kò sí ní ọkọ ni ọ̀ranyàn ni fún un kó wà nípò ẹlẹ́hà. jíjẹ́ ọ̀ranyàn ẹ̀há. E ó rinlẹ̀ nínú kùrọ̀ánì ó rinlẹ̀ nínú hadith ànẹ́bì tó lálàáfíà ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀há ni pé àgbọ́yé wa sí ẹ̀há ó kúrú lábala kan a tún wá ní àṣìgbọ́ sí ẹ̀há lábala kejì ibi tí mo fẹ́ tàn mọ́lẹ̀ sí nìyẹn àgbọ́yé wa sí ẹ̀há ó kúrú lábala kan ọ̀pọ̀lọpọ̀ tún wá sí ẹ̀há gbọ́yé so tí mo bá ti wá ń sọ ibi tí àgbọ́yé wa ti kúrú àti ibi tá a ti fi ẹ̀hà gbọ́yé kẹ́yìn sùmùrà kẹwàá yẹra yíbò ṣàgbọ́yé yín kúrú lọ́nà kan tàbó mìíràn ṣẹ́ẹ̀sì ti fi ẹ̀hà gbọ́yé lọ́nà kan tàbó mìíràn tí mo bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀há ní ìsìn kí ẹ̀yin lánàṣẹ̀ kẹ́ ẹ wòye sí èwo nínú àwọn ọ̀nà tí àgbọ́yé gbà kúrú làgbọ́yé yín làgbọ́yé yín fi kúrú lórí ọ̀rọ̀ ẹ̀há èwo nínú ọ̀nà nínú àwọn ọ̀nà lẹ́ti fi sí ẹ̀há gbọ́yé kẹ́ẹ̀dìmú ẹ̀yin tẹ̀bílíìgì ọkàn yín náà ọkàn ẹ̀yìn náà kódà bó dá sí wípé ìsúfí ó ti di àdánwò sí yín lọ́dọ̀ ọkàn ẹ̀yìn náà ẹ̀yà ẹ̀yìn tmc tẹ́ ń yín ní àlèmùmí náà sì ọkàn ó ṣẹ̀wò mọ́ yín lára. ohun tẹ́ rí ẹ̀pìnra yín ló kọ̀ yín kẹ́ẹ̀kan máa wò ó ṣàwà nínú àwọn tágbọ́yé wọn kúrú sẹ́hà tàbí ṣé a wà nínú àwọn tí ó ṣe ẹ̀hà gbọ́yé méjì yẹn insha Allah ẹni tí àgbọ́yé ẹ̀ bá kúrú nípa ọ̀rọ̀ ẹ̀há tá a pè ní ọ̀ràn ẹ̀yàn ni ò ní mọ̀ pé ohun tá ń pè ní hijabu lumari a alimuslima ó kó nǹkan mẹ́jọ sínú nǹkan mélòó nǹkan mẹ́jọ nǹkan mẹ́jọ ló kú sínú ohun tí ìsìláàmù pè ní ẹ̀há hijabu limaria alimuslima ó kó nǹkan mẹ́jọ sínú ìkíní nínú àkóónú hijabu limaria alimuslima òun náà ni pé ádámù lè kọ́ dín ìbìlẹ̀ kọ́ ó lè lè rìjàlì ádámù lè kọ́ dín ìbìlẹ̀ kọ́ ó lè lè rìjàlì obìnrin kò ní máa dín ohùn kò ní máa lẹ ohùn rẹ̀ fún àwọn ọkùnrin ọlọ́kùnrin ara àkóónú ẹ̀há nìyẹn èkó obìnrin tó bá fẹ́ ṣẹ̀há kò ní máa dín ohùn tọ́rọ̀ bá ní í ṣe pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin kò ní máa dín ohùn ọ fẹ́ bá ọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ o ní dín ohùn rẹ bó o ṣe ń dín sí ọkọ rẹ létí. òní di ohun re ṣíṣe bẹ́ẹ̀ o ha o ti ṣe ìjáàbù re rẹ̀ nìyẹn o ti ṣe ìjáàbù ohun rẹ̀ nù ṣe mọ̀ pé nínú àdámọ́tọ́lọ́ ń dá máwọn obìnrin ni pé obìnrin mọ bí ó ṣe dín ohùn tó jẹ́ pé tọkùnrin bá ah yóò sì mọ fi dídín yẹn yóò sì mọ fi dọ́kun tòló yóò mọ fi dọ́kun tòló a ah! ohun tí mo gbọ́ yìí àti bí ohun áńgẹ́lì. ọlọ́run wá ní kí obìnrin kó ṣe ìjáàbù ohun rẹ̀ kó ṣe ìjáàbù ohun rẹ̀ lọ́nà wo kò ní máa dín ohùn kò ní máa dín ohùn sí ọkùnrin ọlọ́kùnrin létí ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ fẹ́ni tó bá fẹ́ ṣe ẹ̀há nǹkan ẹlẹ́ẹ̀kejì àlìkọ́rínù fìlìbáyìtì obìnrin tó bá fẹ́ ṣe ẹ̀há tọ́lọ̀ ń pa láṣẹ nínú ìsìláàmù yóò fìdí mọ́lé yóò fìdí mọ́lé yóò fìdí kò ní jẹ́ni tí ọ máa jáde pòrò pòrò pòrò pòrò yóò fìdí mọ́lé ó méjì ìkẹta ádámù dùkúlù rìjálè àléhà obìnrin tó fẹ́ ṣe ìjáàbù ń pa obìnrin kò ní jẹ́ obìnrin tí àwọn ọkùnrin ọlọ́kùnrin tí wọ́n mọ̀ wọnú ilé wá bá kò ní fààyè káwọn ọkùnrin wá máa wọ yàrá tọ̀ òun tí wọ́n bá ní nǹkan kan gbà lọ́wọ́ rẹ̀ wọ́n á dúró sí ìta wọ́n á dúró sí ẹ̀yìn ilẹ̀kùn wọ́n á dúró sí ẹ̀yìn gàgbá ilé. àkóónú ẹ̀há mò ń sọ yẹn ó di mẹ́ta ìkẹrin ádámùlì ìtìláàtì bẹ̀rùjàl ẹ̀há tọ́lọ nípọ́bìnrin ọha ara àkóónú rẹ̀ ni pé kò ní máa ṣe wìnìsọ̀kìn láàrin àwọn ọkùnrin kò ní sí free mixing láàrin rẹ̀ àti àwọn ọkùnrin ọlọ́kùnrin ìkarùn ádámù lè khaliwa bi rajulin ẹ̀hà tí aláwò pé kí àwọn obìnrin ó há nígbà ìdákùn hello wa salam kíákíá mú wà ní live program kí ni after 12. nǹkan karùn-ún tó wà ní abẹ́ ẹ̀há ádámù lè kálíwá bí rọ́jùlìn obìnrin ò ní máa dá wà lóhun nìkan pẹ̀lú ọkùnrin ẹyọ kan níkọ̀rọ̀ kò ní máa dá wà ní òun nìkan pẹ̀lú ọkùnrin kan tó jẹ́ ọkùnrin ọlọ́kùnrin tí kìí ṣọkọ rẹ̀ tí kìí ṣe léèwọ̀ rẹ̀ kò ní máa dáwà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ní kọ̀lọ̀fín ìkẹfà ádámù sáfàrù bílà mahram wàlà wàlà zawj nínú àkóónú ẹ̀há e òun ni pé obìnrin ò ní máa dáṣe ìrìn àjò ìrìn àjò tí a ti lè dírun kù kò ní dáṣe ìrìn àjò yẹn àyàfi pẹ̀lú eléèwọ rẹ̀ tàbí ọkọ rẹ̀. ìkeje ifsul farij nínú ẹ̀há àpòónú ẹ̀há àpòónú hijabu tó ń gbọ́ yẹn òun ni pé obìnrin tó fẹ́ ṣe ẹ̀há yóò sọ abẹ́ rẹ̀ níbi zìnà yóò sọ abẹ́ rẹ̀ níbi zìnà ìkẹjọ ìdìná ulìjìlì alimunafi litabarruj ìdìnnà òlìjìlìbáb alimunafi litabarruj ìkẹjọ rẹ̀ obìnrin tó fẹ́ ṣẹ̀há yóò máa gbé aṣọ jẹ́líbábà rẹ̀ wọ̀ jẹ́líbábà tí yóò bí ìwàṣọ wà ní hóhò lulẹ̀ nǹkan kẹjọ tóbìnrin yóò fi wà nípò ẹlẹ́hà òun ni gbígbé jẹ̀lìbábà wọ̀ jẹ̀lìbábà tó máa bi ìwàṣọ wà ní hóhò ìwàṣọ ìwọṣọ wà ní hóhò lulẹ̀. nǹkan mẹ́jọ yìí là ń pè ní hijabu limari a muslima àmọ́ nítorí àgbọ́yé àwọn èèyàn tó kúrú nípa hijabu tí wọ́n ti bá dápọ̀ hijabu wọ́n á gbé ka orí ìkẹjọ nìkan sọ́ọ́ wọ́n á gbàgbé àkọ́kọ́ dídí ohun wọ́n á gbàgbé wọ́n á gbàgbé ọlọ́kùnrin tọ obìnrin tó pèrè ní ẹlẹ́hà wọ́n á gbàgbé free mixing kí obìnrin máa rò pọ̀ máwọn ọkùnrin ọlọ́kùnrin wọ́n á gbàgbé hollywood rọ́júlín dídáwó obìnrin kan pẹ̀lú ọkùnrin kan tí kìí ṣe léèwọ̀ rẹ̀ tàbọ́kọ rẹ̀ wọ́n á gbàgbé jíjẹ́ èèwọ̀ tó jẹ́ èèwọ̀ fóbìnrin láti dáṣẹ́ ìrìn àjò àti kó mú eléèwọ̀ ẹ̀kan lọ́wọ́ tàbí ọkọ rẹ̀ wọ́n á sì gbàgbé sísú abẹ́ wọ́n á máa dákọ jẹ̀lìbábà jẹ̀lìbábà jẹ̀lìbábà tó sì já pé ọ̀kan ni jẹ̀lìbábà jẹ́ ọ̀kan péré ni jẹ̀lìbábà jẹ́ nínú ọ̀nà tóbìnrin máa ń gbà jẹ́lẹ́hà ọ̀nà mẹ́jọ yìí ni islamu sọ pé kóbìnrin gbàgbé ẹlẹ́hà nínú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ pera yín mo kà á lẹ̀ yìí èwo nínú yín lórí mẹ́jẹ̀ẹ̀jọ ṣe mi ò ní kó o fún mi lórí prógámù o. mo béèrè béèrè pé òkun kì í kùn kí onínú kọ́mọ̀ṣe kí ni kọ́mọ̀mọ́nú láàrin ìwà àti aláwò nìyẹn wà wà má àlẹ́yìnà ilẹ̀ ìbàláàgùn lùmùbìn kò sí ohun tó pọn dandan fún irú wa yìí láti ṣe bí kò ṣe pé ká ṣàlàyé ohun tí ẹ̀sìn sọ. So ló jẹ́ kí n sọ wípé alhamdulilayi ẹnìkan ní à ń gbìyànjú ọlọ́run ó lè kún ìgbìyànjú yín ó sàti yẹ yín nìsín pé tá a bá ń dákọ ẹlẹ́hà ẹlẹ́hà nǹkan mẹ́jọ lobìnrin ó ṣe nǹkan mẹ́jọ lobìnrin ó ṣe kó tó wà nípò ẹlẹ́hàá kó tó wà nípò kí ni ẹlẹ́hàá tó yanjú kó tó wà nípò ẹlẹ́hàá gidi kó tó wà nípò ẹlẹ́hàá súnà so ẹ̀yin sùmùrà báwo lẹ́yìn ṣe ń ṣe ẹ̀ha yín ṣe ẹ̀ha ti yín ṣó àwọn nǹkan méjì ẹ̀jọ ìsínú ẹ̀yin ládàṣẹ̀ ṣe ẹ̀ha yín ṣó àwọn nǹkan méjì ẹ̀jọ ìsínú Eyin CMC ṣe ẹ̀ha yín àwọn nǹkan méjì ẹ̀jọ́ yìí sínú tẹ̀bílíìgì yín àwọn nǹkan méjì ẹ̀jọ́ wọ̀nyí sínú ẹnikẹ́ni bá fẹ́ wà nípò ẹlẹ́hà lọ́dọ̀ ọlọ́run tó wà nípò ẹlẹ́hà ní ọ̀dọ̀ Allah subhanahu tó sì lórí ẹ̀há rẹ̀ ó dẹlẹ́hà nípasẹ̀ nǹkan mẹ́jọ tó gbọ́ lẹ́ẹ̀kan sí ení o ní máa dín ohùn sí àwọn ọkùnrin létí ní àti ní gbangba ayé rẹ̀ o ní máa dín ohùn sí àwọn ọkùnrin ọlọ́kùnrin létí ó fìdí mọ́lé ò ní máa jáde pòròpòrò bọ́kùnrin ṣe máa jáde ìkẹta àwọn ọkùnrin ọlọ́kùnrin ò ní máa wọnú ilé tọ̀ ọ́ àwọn ẹlẹ́yà kan bẹ tó dá sí wípé <laughs> àwọn ọkùnrin mọ̀lẹ́bí wọ́n máa wọlé tọ̀ wọ́n nulé ẹ̀yin jẹ̀mọ́ tẹ́ tẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ti mara yín o tẹ́ máa wọlé tọ̀ wọ́n nulé àwọn ọmọ kéwú wọ́n máa wọlé tọ̀ wọ́n nulé tí wọ́n á wọlé tọ̀ wọ́n nínú ilé ẹ ń pera yín ní ẹlẹ́hàá. irú àwọn ẹlẹ́hà bẹ́ẹ̀ la mọ̀ sí àwọn ẹlẹ́hà sọnù so ọ̀tọ̀ ni ẹlẹ́hà súnà ọ̀tọ̀ ni ẹlẹ́hà sọnù ẹlẹ́hà ìsọnù ni ẹlẹ́hà tó ń dín ohùn sọ́kàn ọlọ́kùnrin létí ẹlẹ́hà o ni ẹlẹ́hà tí kìí fìdí mọ́lé ẹlẹ́hà ni eléhàá tí àwọn ọkùnrin ọlọ́kùnrin ń wọlé tọ̀ nígbà tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ tàbọ̀ fẹ́ ta nǹkan fún wọn eléhàá ìsọnù oní máa ń ṣe winisọ̀kì láàrin àwọn ọkùnrin ọlọ́kùnrin eléhàá ìsọnù oní máa ń dá wà pẹ̀lú ọkùnrin kan ní kọ́lọ́fín nínú yàrá eléyà àsọnù ní dá sẹ́rìn àjò eléyà ṣe ìbàjẹ́ zìnà eléyà àsọnù òun ni kì í wọ jẹ̀lì bàbà tí ó gbà pé tóun bá ti da ìbòjúbojú. òun ti lè jáde sígboro pẹ̀lú ìró àti bùbá ẹlẹ́hà àsọnu gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ paul síbẹ̀ ọba àpẹẹrẹ sùmùrà ọba àpẹẹrẹ lánàfẹ̀ ọba àpẹẹrẹ ní nítorí òpèrà rẹ̀ ẹlẹ́hà ẹlẹ́hà ni ẹlẹ́hà tó dá sí pé ni ó yóò bojú aṣọ tó máa ń wọ̀rọ̀dé ni ó wọ̀ jáde ẹlẹ́hà àbẹ̀pẹ̀ ẹlẹ́hà sọnù ni ẹlẹ́hà súnà ẹlẹ́hà súnà ànábì ẹlẹ́hà ti àlùkùránì ẹlẹ́hà tó wà níbàámu sí kùránì àti súnà ànábì nǹkan mẹ́jọ máa kò ní máa dín ohùn sọ́kùn ọlọ́kùnrin létí yóò fìdí mọ́lé àwọn ọkùnrin ọlọ́kùnrin ò ní máa wọnú yàrá tọ̀ ọ́ má àwọn ẹbí ọkọ ẹ̀ lọ́kùnrin torí pé nínú ẹbí ọkọ ẹ̀ lọ́kùnrin ọ̀wọ́ ẹni tó lè wọnú yàrá tọ̀ ọ́ tẹ́jọ wà nú yàrá. kò ta tayọ bàbá tó bí ọkọ rẹ bàbá tó bí ọkọ rẹ. ẹ wá wo bí àwọn àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ lọ́kùnrin bí wọ́n ṣe máa ń wà nù yàrá kan náà pẹ̀lú ìyàwó ẹ̀gbọ́n wọn tí wọ́n ń pè lẹ́lẹ́hà ìyàwó àbúrò wọn tí wọ́n ń pè lẹ́lẹ́hà ẹlẹ́hà àsọnù nìyẹn ẹlẹ́ha àsọnù nìyẹn àwọn yẹn kì í ṣe ẹlẹ́ha súnà tẹ́lẹ̀ ẹlẹ́ha súnà kò ní dáṣẹ̀rìn àjò aláàlọ́mọ yí àwọn ẹlẹ́ha nílùú Ìbàdàn tí ń dá ìwò. Ìwó aláàlọ́mọ yí àwọn ẹlẹ́ha tí ń dá lọ ẹlẹ́ha sọnù nù. eleha sọnù nù. ó ń bẹ nínú ẹlẹ́hà tí ń ṣe sìnà. ẹlẹ́hà sọnù ni ọ́. ní kò ha ọ̀ àwa lérò pé gidi ni gbádùn. so àgbọ́yé tó kúrú tó kúrú tó kúrú gan o ni bí a ṣe límìtì tí ń jẹ́ ha sí ọ̀wẹ́ ọ̀wẹ́ ẹni tí ń wọjẹ̀ lè bábà capital no capital no ẹni tí ó jẹ́ ẹlẹ́ha tó tó gbádùn ẹni tí ó jẹ́ ẹlẹ́ha ẹni tí ó bá ẹ̀san ẹ̀há rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ní kíkún àwọn ìròyìn méjèèjọ yẹn ọmọ àpèsè lára káfíyàn sí ení ọ̀rọ̀ kejì lórí nǹkan kẹjọ tí ó jẹ́ kóbìnrin ó wà nípò ẹlẹ́hà tí mo pè ní ìdínà ulìjìlìbá alimunafi litabarruj gbígbé aṣọ ẹ̀háwọ̀ aṣọ táǹpẹ̀ ní aṣọ gbàgẹ̀rẹ̀ ní pè ní jìlìbáàbù aṣọ gbàgẹ̀rẹ̀ tó jẹ́ aṣọ fún àwọn obìnrin alimunafi litabaruj alimunafi litabaruj aṣọ gbàgẹ̀rẹ̀ tá ń pèrè bàbá yẹn ó máa bi ohun tá ń pè ní àtàbárújù ó máa bìwó lónìí lábẹ́ nǹkan kẹjọ tí máa sọ bí dẹlẹ́hà àdánwò míì ta tún wá rí ni pé jìlìbábù tóbìnrin tún wá ń wọ̀ lónìí tó sì jẹ́ nǹkan kẹjọ tí ó fi délẹ̀ àlọ́dún Allah subhanahu wa ta'ala jìlìbáàbù yẹn gẹ́rù mùnáfí gẹ́rù àlìmùnáfí lè tàbárùjì ó jẹ́ jẹ̀lìbábà kan tó dá sí pé kò gbé obìnrin yẹn kúrò nípò awaṣọ wà ní hóhò kò mú kúò nínú agbo awaṣọ wà ní òhò kò mú kúò nínú ẹ̀ àwọn jìlìbáàbù tàbárújù ẹ ṣeun jìlìbáàbù tàbárújù jìlìbáàbù àti tàbárújù jìlìbáàbù wá búlọ́ọ̀kù tàbárújù ni jìlìbáàbù ó wá búlọ́ọ̀kù ó wá búlọ́ọ̀kù tàbárùjù ni but unfortunately very unfortunately jìlìbáàbù ti wá fàyè gba àtàbárùjù ìdí ní tó fi sí wípé nǹkan kẹjọ tóbìnrin ó fi wà nípò ẹlẹ́hàá yìí òun náà tún wá ní ó wá ní májẹ̀mú mẹ́jọ kí jẹ́lìbábà kan kó tó jẹ́ jìlìbáàbùn mùnáfí lìtàbàrùjì lábúdàláhù mìsàmàníyàtí ṣùrùtìn lábúdàláhù min samaniyatin shurut kí jìlìbáàbù tó lè jẹ́ jìlìbáàbù munafin litabarruj kí jìlìbáàbù tó lè gbé ìwáṣọ wà ní òhò lulẹ̀ lára obìnrin jìlìbáàbù yẹn òun náà tún wá gbọ́dọ̀ ní mẹ́jẹ̀bù mẹ́jọ so nǹkan mẹ́jọ yóò sobìnrin di ẹlẹ́hàá súnà ìkẹjọ rẹ̀ kì í ṣe jìlìbábà jìlìbábà yìí náà tún wá ní májẹ̀mú mẹ́jọ sí ọ̀dàrú nǹkan mẹ́jọ ló máa sobìnrin di kíni ẹlẹ́hàá súnà not ẹlẹ́hàá sùmùrà not ẹlẹ́hàá bandélé not ẹlẹ́hàá lánàṣẹ̀ not ẹlẹ́hàá tmc not ẹlẹ́hàá tàdọ́múnù not ẹlẹ́hàá tẹ̀bùlíìgì gbogbo ọkọ̀ yẹn pátá ẹ̀yin lẹ́ni gbogbo ọkọ̀ tí mo kà lẹ́yìn pátá ẹ̀yin lẹ́ni èyí tó jẹ́ ti tà láwọn bẹ́ẹ̀ òun ni ti súnà nẹ́bí so ẹlẹ́ha súnà ẹlẹ́ha súnà ah, ọlọ́run ṣàánú wa o àwọn kan ò ṣe é wọ́n sì jẹ̀yà àìṣe kí ni tiẹ̀ tó o ṣe tó tún fẹ́ tó tún fẹ́ bá ẹni tí ò ṣe jẹ̀yà aláwọ̀ mọ̀ pé tí wá ń ya kí ni tiẹ̀ tó o ṣe tó tún wá bá ẹni tí ò ṣe tó tún bá jẹ̀yà mọ́yà nítorí náà ẹ àgbọ́yé wa tó kúrú yẹn ẹ jẹ́ ká bọ́ọ̀dì yẹn ẹ jẹ́ ká wáìdì yẹn o ò lè jẹ́lẹ̀ ha súnà tí nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ tí mo kà yẹn ò bá ti sí lára rẹ̀ ok o ò lè jẹ́lẹ̀ ha súnà tí àwọn nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ yẹn tí ò bá ti sí lára rẹ̀ sọ wárẹ́ lẹ́ẹ̀kẹjọ rẹ̀ tí í ṣe wíwọ jẹ̀lì bàbà wíwọ jẹ̀lì bàbà yẹn ó ní mẹ́jẹ̀mú jẹ̀lìbábà yẹn gbọ́dọ̀ jẹ́ munafil lè tabaruj ó gbọ́dọ̀ jẹ́ jẹ̀lìbábà kan tí ó bi tabarujù ìfọ̀sọ́hàn ìwọṣọ wà ní òhò tí ó bìwó so jẹ̀lìbábà rẹ kò gbọ́dọ̀ jẹ́ jìlìbáàbù tabarujì tó bá ti di jìlìbáàbù tabarujì. èèṣẹ̀lẹ́ àásúnà ẹlẹ́hàsọ̀nù ni ọ́ èèṣẹ̀lẹ́ àásúnà ẹlẹ́hàsọ̀nù ni ọ́ àfi kálọ̀ tún ọ ṣe. jìlìbábà wa ló wá jẹ́ jìlìbábù múnáfín lìtàbárùj lọ́dọ̀ àwọn àfáà súnà wọ́n ní kí jìlìbábà kan tó lè jẹ́ múnáfín lìtàbárùjì. a tún gbọ́dọ̀ rí nǹkan mẹ́jọ lára tiẹ̀ náà a gbọ́dọ̀ rí nǹkan mẹ́jọ lára tiẹ̀ àwọn nǹkan mẹ́jọ ẹ̀jọ yẹn ẹ jẹ́ n kà sí wa létí gẹ́gẹ́ bí mo ṣe kọ́ sínú ìwé tí mo mú lọ́wọ́ yìí ìwé yìí ni mo pè ní kẹlẹ́rí dáadáa ok ẹ̀yìn dáadáa báyìí ṣe ń rí àwòrán gẹ̀lìbáàbù ẹ̀rí <laughs> jìlìbáàbù mùnáfí lìtàbárùjù ló ń wò ó bí ó ṣe rí nù jìlìbáàbù mùnáfí lìtàbárùjù bí ó ṣe rí nìyẹn ó ti rí báwọn sọ rí bí ìsàlẹ̀ pátápátá ẹ ti rí i ẹ ti rí bí òkè pátápátá ẹ ti rí ẹ ṣe pé kò tán pọ́ńtà wájú ṣe ti pé kò tán pọ́ńtà ìyẹn máa ń tán pọ́ńtà ìyẹn ń pọ́ńtà ẹlẹ́yà pọ́ńtà ó ti rí tó ti rí báwọn hmm. so ìwé yìí mo kọ òun ẹ jẹ́ wọn yí àti mo kọ́ náà. ó sá ti pẹ́ díẹ̀ tí mo ti kọ́ sá ó ti lé lọ́dún méje ó ti lé lọ́dún méje tí mo kọ ìwé ẹ̀sẹ̀rí mo pè ní ẹ̀há orísun ìbànújẹ́ wáyéwáyé ẹ̀há orísun ìbànújẹ́ woman in powder okay tí agbẹnusọ àwọn oníbídíà kan tó ṣe nínú Ìbàdàn mo fi fọ èsì sí ìwé tẹ́ ń pè ní women in powder ni nígbà náà lọ́hùn ok so nínú ìwé yìí ní ojú ewé ojú ewé kejìlá ohun tí mo fẹ́ kà bọ́ọ̀tà yìí ibẹ̀ ló